إبراهيم إنك حميد مجيد adúpẹ́ fún ọlọ́run ọba fún kan òjò kan orí ẹ̀rọ yìí wa wa láti fi rí ìbádà tẹ̀lé yìí abẹ́ ọlọ́run má ṣe èyí ló ìbádà fún wa ọlọ́run dákun kọ́ wa mọ́ àwọn tó sì náà ó jẹ́ oríire fún yàtọ̀ fáwọn tí ó jẹ́ ìpègbè panu lásán fún àwọn ìtanijí táwa ń ṣe fúnra ẹni àwọn ojúṣe ẹ̀sìn ká fi ń ra wa létí àbí ọlọ́run ọba àtẹni tó ń sọ àtẹni tó ń gbọ́ ọlọ́run dàpọ̀ má ṣe ní ìbálẹ́jọ́ àbúrò wa má ṣe lóhun tá a gbọ́ tá a gbọ́ sínú àgbọ́múlò ní tọ́lọ́wọ́n bá ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. ibi tí abala yìí tíra ṣẹ́fù sọ́nà dé òun ni point number five nínú tíra náà. Imam al ó ní wàhálà lọ́mọ́ أن الناس لم يبتدعوا بدعة قط حتى تركوا من السنة مثلها fúnà àwọn èèyàn wọn kì í dáwọ́ ní dídá kan tí wọ́n máa ṣe àfi kó jẹ́ látàrí pé wọ́n ti fi ohun tó ṣe déédéé dídá yẹn sílẹ̀ láì ṣe nínú sunna àwọn èèyàn yìí dáwọ́ ní bídíà kan kó máa ṣe bídíà ọ̀hún àfi kó jẹ́ pé wọ́n fi bídíà yẹn wọ́n fi rọ́pò sómìnà kan tó ṣe déédéé ẹ̀tọ́ yẹ kí wọ́n máa ṣe àìṣe súnà yẹn yóò wá jẹ́ kí máa ṣe ìdàkejì ẹ̀ tó ń jẹ́ bídà fáṣùgbọ́dẹ̀ mọ̀ṣẹ̀fẹ́ àti mìíràn gbogbo torí náà lọ ṣọ́ra fún gbogbo nǹkan tó bá ti ń ṣàjòjì nínú ẹ̀sìn yìí tí wọ́n bá ní nǹkan ṣàjèjì kí ni ìtumọ̀ ẹ̀ à ń bọ̀ wá gbọ́ yé inna kulla muhdathatin bid'a gbogbo ohun tó bá ti ṣàjòjì àdádálẹ̀ ló jẹ́ wa kullu bid'atin dalalah gbogbo àdádálẹ̀ ìṣìnà ni orí ibú ni ọ̀dọ̀láàlẹ̀ tó wà áhìlú ha ìnà gbogbo tí bá tí wọ́n jẹ́ ìṣìnà tí bá tí ń dórí ibú àti iṣẹ́ ọ̀hún àtàwọn tó ń ṣe é fìlà ọmọ ọ̀nà ni wọ́n gbogbo bídíà lórí ibú gbogbo orí ibú ni ó mú ni wọná Imam Barbahari ò wá sọ pé gbogbo orí ibú tó bá ti wá mú ni wọná yóò wá múni wá nù náà gbére ní elderline aspect yẹn torí pé orí ibú mi lè mú yàn wọ náà fún gbàtọ́lọ́wọ́n ọba bá fẹ́ lẹ́yìn tí iná bá ti yọ òróró ẹ̀ṣẹ̀ dídí àtẹ̀yàn ṣe yẹn ọlọ́run ó wàá yọ ẹrú ọ̀hún àmọ́ wá sí àlùjẹ́nà ṣùgbọ́n aláṣejù. tẹ ẹ máa ń gbọ́ orúkọ ẹ̀ tó ń jẹ́ jàbàtà ẹ bàbá jàbàtà òun ní gbogbo dídí àtúbá ti mú ni wọná gbére ni torí pé gbogbo dídá ìdọ̀lálà gbogbo dọ̀lálà ló mú ni wọná tí gbogbo ẹni bá ti wá wọná yóò wá di láéláé rárá dídá tí ò sọ mí di kèfèrí wà bídà á tó sọ mí di kèfèrí wà à ń bọ̀ wá gbọ́ àlàyé ẹ̀ ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ àlàyé pẹ̀lú pé kí ni súnà tá bá mọ̀ kí ni súnà ká wá wá síbi àlàyé kí ni bídà á mo ti júwe súnà fún wa ẹ jẹ́ rán wa létí ẹ̀ a ní ohun tó jíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam bá ṣe àbí yàtọ̀ sí tó ṣe ń kọ́ kí tó ní gbígbọ́ ohun tó sọ àhà ohun tó ṣe súnà ni ó lè má wàá ṣe ṣùgbọ́n kó sọ bíi ààwẹ̀ tásúà ó gba aṣúrọ́ ó wá ní tó bá di ọdún tó bọ̀ pẹ̀lú òwú ọlọ́run aṣúra àtọjọ́ tó ṣáájú aṣúra la máa gbà papọ̀ ọlọ́run ò wá kọ pé adọ̀dún tó ń bọ̀ yẹn ṣe mọ̀ pé kò ṣe ṣùgbọ́n ti sọ so ohun tó sọ ohun tó ṣe kí ni kẹta. ohun tí wọ́n ṣe tó rí àbí wọ́n sọ lọ́rọ̀ ló gbọ́ kí ó sì bá wọn wí sí so àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló ń jẹ́ sunna ohun tá à ń lẹ́bi sọ àbí tó ṣe àbí tẹ́lòmíì ṣe lórúkọ pé islam náà ló ń ṣe tá à ń lẹ́bi sì bá mi wí fún mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ti sàǹpù ẹ̀yẹ pé kálukú máa máa ṣe tí wọ́n bá wá bí wá lórí pé ṣé wá ló máa jẹ́ ìtumọ̀ dídá èèyàn lè rò pé opposite sunna ni bídà ó sì correct bẹ́ẹ̀ náà ni àwọn àfáà náà máa sọ bẹ́ẹ̀ wọ́n á ní sunna ohun tó tako sunna sunna òní ṣùgbọ́n abùkátà sí pé kékeré kan wa. mímọ́ atún pé òun náà ni òdìkejì súnà ó léwu ẹjẹ sọ ewu tó wà lẹ́kùn yìí. tá a bá ti ní tànàbí ò ṣe nígbà tá a sọ pé súnà ní ṣe àbí a túmọ̀ sí pé gbogbo tànàbí ò bá ti ṣe a máa bídíà àbí àbọ̀tún sọ fún yín ṣẹ́tìrì pé wúwà ńbẹ kò ṣe é bó tiẹ̀ jẹ́ kó sọ àhà àbí táǹnàbí ò sọ àbí tí wọn ò ṣe hàn án á máa túmọ̀ sí pé àwọn ìbáàdà táǹnàbí fúnra ò bá ti ṣe tí ò bá sọ pé ká ṣe àbí kó ráwọn tó ń ṣe é ó sàǹfẹ̀ fún wọn àfẹ́ sọ pé gbogbo ẹ̀ pátá ni big app àwa rí i pé rárá kò rí bẹ́ẹ̀ àwọn ìbáàdà míì wà tàbí ò ṣe kìí sì ṣe bídíà èèyàn ò ṣe a fún yín lápèjúwe pé kò pé àwọn èèyàn jọ fún ìrun àbí ó ń dá a sí làwọn èèyàn wá tò lẹ́yìn ẹ̀ lóòótọ́ kò lé wọn dànù ṣùgbọ́n nígbà tó yá ó sọ̀kọ̀ ògede pé kò ṣe é mọ́ yẹn àwọn tó bá ti sọ wípé ìdàkejì ohun táàmì mẹ́bí bá ti ṣe ní bídà wọn á ní nígbà tó ti stop ẹ̀ tí ò ṣe mọ́ yẹn ẹni bá tún ti ń pèrè tó bá ti ń pèrè sí tàràwé ó ṣe kí ni wọn ló ti ṣe bídà àwọn àfáà wa ní rárá wọ́n ní ohun táǹnàbí ò sọ pé ká ṣe táǹnàbí ò ṣe tí wọn ò sì ṣe lójú àǹnàbí táǹnàbí ò dákẹ́ ẹ máa wá bọ̀ ọ́ wọ́n ní nínú táǹpẹ̀ ní ìbáadà ẹ fi májẹ̀mú yẹn kù torí pé tá a bá fi kú pé nínú ìbáadà ajẹ́ pé gbogbo ẹni bá mu gàrí tó jẹ lásán àlejò kò lè ṣe bí dáa ànábì ò ṣe é kò sọ pé ká ṣe é wọn ò sì ṣe lójú ẹ̀ kò wá dákẹ́ àbẹ̀kọ́ ni kò ṣáálé sọ pé ẹni tó ń jẹ lásán gẹ́gẹ́ bí Yorùbá àbí tó gẹ̀ẹ́sì la gọ̀gì ṣáálé sọ pé ó ṣe bí dáa àbọ̀t definition sunna ni pé ohun tó ṣe àbí tó sọ àbí tó ń ṣe lójú ẹ̀ àwa rí i pé wọn ò gun aeroplane lọ sí maka lójú ẹ̀ náà kò dẹ̀ sọ pé kí wọ́n gun aeroplane àbí àbá ṣe sọ pé definition súnà yẹn ẹni bá sọ pé opposite ẹ̀ ní bídíà ó fàlàyé fún pé opposite ẹ̀ nínú ìbáàdà yàtọ̀ sí tí kìí ṣe ìbáàdà tí nǹkan yẹn kìí bá ṣe ìbáàdà. kò ní jẹ́ dídá ṣàgbọ́yé náà àlàyé tí mò ṣe fún àwọn tí dà lọ́wọ́ nínú àwọn tó kórìíra súnà pọ́ìntì yìí wà nù tí wọ́n máa fi ń wá ọ̀tá fáwọn áìlùsúnà wọ́n láwọn yẹn àti nílùú tó náà sọ wípé wọ́n fẹ́ ká máa sẹ́ńtúrì tó ti lọ ni torí pé ohun tí wọ́n ń parọ́ ẹ̀ máwọn áàlù súnà ni pé àwọn áàlù súnà gbogbo nǹkan tó bá ti jẹ́ mọ́dánítì kígbàlódé bá ní ká ṣe tí development bá ti introduce láti mú ìgbésí ayé àwọn èèyàn rọrùn ni wọ́n máa ń ta bò wọ́n á ní torí pàgbẹ́bí ò ṣe é wọ́n á wá ní ẹbí wọn léèrè ṣé ràkúnmí làwọn ń gùn lọ́mọ́ta ń sìn yìí ẹbí wọn léèrè ṣàǹdàbí lo fírídà ẹbá àwọn ọmọ mi tútù nínú fíríjì wọn ń fi eléyìí wàlúwàyè wọn fi ń wá ọ̀tá àwọn alùsùnmẹ̀ àwọn kan nú wọn ó dàrú wọn lójú lóòótọ́ ni kò yé wọn wípé ohun ṣàǹdàbí ò ṣe sáǹpẹ̀ ìbídà yẹn nínú ìbáàdà yẹn kò yá wọn kan bẹ́ẹ̀ àwọn kan wá wà kéwu wọn gbégbé pé ọ̀rọ̀ yẹn yé wọn ṣùgbọ́n tí wọ́n bá ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ ni ṣe ń ṣàlàyé pé nínú ìbáàdà ni àwọn tí wọ́n fẹ́ máa darí wọn gbagbó wọn ò ní tẹ̀lé wọn torí pé wọ́n fẹ́ kí wọ́n kórìíra súnà àtàwọn áàlù súnà ni táwọn máa wá sọ fún wípé àwọn áàlù súnà kórìíra development tí ò ní kórìíra àwọn áàlù súnà kì í ṣe pé a kórìíra wọn nìkan a máa wò pé ah, kí ló dé tí wọ́n ń sọ nǹkan kan tí wọ́n ń ṣe òdì kejì wọn làwọn fẹ́ ṣe súnà pé gbogbo nǹkan ni ká ṣe bá ànábì ṣe ṣe wọn dẹ̀ ń gba fáànù sórí wọn ń ṣe ògiri lé ìkànnà nínú ilé wọn wọn ṣe lọ wá tùpà ibi táwọn ẹbí lò torí pé ohun táwọn ọ̀tá súnà gbè sí wọn lórí nìyẹn wọn ní ìyẹn làwọn áàlì súnà ń sọ ohun tá à ń sọ nìyẹn o so ẹ gbọ́ definition ẹ dáadáa bídà lóhun tá ànábì ò sọ pé ká ṣe tí ò ṣe tí wọn ò ṣe lójú ẹ̀ nínú ìbáadà nínú tó jẹ́ ẹ̀sìn jẹ́ pé kéèyàn bá ń ṣe é àníyàn tó fi ń ṣe ni pé òun fi ń wá láadáa òun fi ń wá súnmọ́ lọ sọ́dọ̀ ọ̀lọ́ kéèyàn bá ń jẹ láfú tó fi wá súnmọ́ lọ sọ́dọ̀ ọ̀lọ́ mi rárá àtọ́làtọ̀ ó ti yàtọ̀ tó àwọn àfáà súnà wọn á ní nínú ìbáadà wọn á tún wá fi kan fún un wọ́n ní táàmì sì ní agbára àti ṣe ká ló fẹ́ ṣe ni yàtọ̀ sí tí ò lágbára àti ṣe torí pé ta bá ní nínú ìbádà ẹ jẹ́ ká wọ àwẹ̀ ká sọ àdúgbò sọ yìí ànábì ò gbà àbí ṣe ta bá nígbà tí ò sì gbà ẹni tó bá wá gbà oníbídà ní kọ́ wọ́n lè ní àwẹ̀l ó jọ bẹ́ẹ̀ lóòótọ́ àmì rárá kò ní kápá àti gbà á torí pé ikú ṣáájú ẹ̀ ikú ò yẹ kó lè gbà á ṣùgbọ́n gbogbo ta bá ti rí i pé kíní yìí àwọn ará zamani wa ń ṣe àwa béèrè pé ṣáà nàbì tó ṣe wọn ni kò ṣe é tó júwe ẹ̀ táwọn èèyàn kí wọ́n ṣe wọ́n ní kò júwe ẹ̀ ṣé wọ́n ṣe lójú ẹ̀ tó sáyìn sí wọn rárá ìbádà sì ni ìbádà ni a jẹ́ pé bóyá ànábì ò ní kápá láti ṣe wọn ní rárá ó ní kápá láti ṣe tó bá ní kápá láti ṣe kò lórúkọ méjì tó ń jẹ nígbà tó ti ní kápá láti ṣe tí ó sì ṣe é ó sì ń sọ fún wa pé òun ti jíṣẹ́ ọlọ́run ọba pé fún yín kò lórúkọ méjì pé nǹkan ó máa jẹ dídá yẹn tó májẹ̀mú méjì ta fún definition ẹ̀ ní pé kó jẹ́ nínú ìbádà kó wá jẹ́ ìbádà tó jẹ́ pé ànábì ní kápá láti ṣe é kò sì ṣe yàtọ̀ sí ìyí tí ò ní kápá láti ṣe àbí tí nǹkan kan di lọ́wọ́ láti ṣe yàtọ̀ sí ìyí tí ò sí nǹkan tó di lọ́wọ́ láti ṣe tàràwí kò ní jẹ́ bídà nítorí pé kí ni ẹ jẹ́ ká wò. àkọ́kọ́ ni pé a ní ipa mẹ́bí ò sọ pé ká ṣe tí ó sì ṣe àwa rí i pé òun ṣe é àbí tó nípa kó ṣe é ìyẹn ti kọ́kọ́ mú tàràwẹ̀ kúrò ní bídà a ní àbítẹ́lòmíì ṣe táṣíwájú ẹ̀dá sì rí tí ò kọ́ ọ́ nínú ìbáadà ìbáadà ní sàráwì àhà àwa ní táàmẹ́bí sì ní kápá láti ṣe tí ò ṣe tó di lọ́wọ́ àwa rí i pé nǹkan kan wà tó di òun lọ́wọ́ kí nǹkan tó di lọ́wọ́ ṣe rántí ẹ̀yin bọ́ọ̀lù kí ló di lọ́wọ́ láti kí sàráwì níjọ mọ́ jazakumullahu khairan ìdíwọ́ yẹn ni pé tá a bá ń ṣe é lọ ohun tọ́lọ́run bá ti gbádùn báwọn ẹrú òun ṣe ó máa ń fẹ́ sọ di ọ̀ràn yẹn lẹ́ẹ̀tì máa mọ̀ pé irun ọ̀ràn yẹn yẹn á ah, ọlọ́run gbádùn púpọ̀ tẹ̀ bá ń ṣe ló ṣe ní ẹni tó kú tí ò fi fóun kó gbàgbé fóun gbẹ̀mí rẹ̀ kò níṣẹ́ kan tá a pèsè rí ni lọ́dọ̀ àwọn àfáà kan torí pé ọlọ́run tí ò bá ti fóun wá pé kó gbàgbé fóun kó ṣe rẹ́ bọ̀ tó àwọn ọ̀pọ̀lọ́run bá ti ní ìfẹ́ ló máa ṣe lọ́rùn ìdíwọ́ náà lẹ́bi wá níjẹ́ náà ni pé tá a bá ń kí lọ lójú ọ̀nà ọ̀ràn yẹn ó kún fún ọ̀ràn yẹn fún àdúgbò mọ̀ ní ní òkú ìdíwọ́ yẹn. so tá a bá ti gbọ́ definition yìí yé wípé wọ́n ṣe define níjà àdìlẹ́ yìí ohun tó wá kù ni pé ẹ jẹ́ ká wá wo examples láti máa mọ̀ yàtọ̀ láàárín kí la lè ṣe kí la lè ṣe tá a máa ní bùkátà sí pé mẹ́rin ẹ̀ ká tó ṣe é gbogbo ohun tó bá ti ń jẹ́ ẹ̀sìn tó bá jẹ́ pé ìbáàdà ni ẹ̀sìn sì ni nǹkan tó jẹ́ pé tí èèyàn bá ń ṣe èèyàn ti ń wá súnmọ́ lọ sọ́dọ̀ ọlọ́run ọba ni èèyàn nírètí pé wọ́n á máa kọlá dá sílẹ̀ fóun bóun ṣe ń ṣe ẹ̀sìn gbogbo ohun tó ń jẹ́ sìn pátápátá tọ́lọ́wọ́n bá ti fi x tó ti fi máa jẹ àfẹ̀yí tàǹdẹ́bì wa fi jíṣẹ́ fún wa ẹ gbọ́ pírísìpù yẹn yé whatever anybody bá ronú kan pé àwọn bẹ̀rù pé dáadáa ló máa jẹ́ o ọlọ́run máa láì jẹ́ ó fẹ́ ká béèrè pé iṣẹ́ mi tóun fi ránṣẹ́ tí kò wá kọ yín lẹ́sìn tó sì jẹ́ adékẹ́yìn fáwọn ànábì òun ṣó kó mẹ́rù fún nígbà tó ń bọ̀ if the answer is no bó ṣe lè wù kí nǹkan yẹn ó dá tó lójú wa ká máa tẹ̀ ní x. ṣẹgbọ́n pírísìpù yẹn yé náà kẹ́lẹ́ máa mọ ta láṣẹ jù ta láṣẹ ètò la ń fọ sí ọ̀rọ̀ fún wa o so any ìbàdà eh, àdúrà new year ṣẹrántí tí wọ́n máa ń ṣe ní thirty first of December. Aha. December ṣáà mẹ́bí witness December láyà bí kò witness ẹ̀ ó witness ẹ̀ ok kò ní kí wọ́n ṣàdúrà àìsàn December wọ January kò ṣe é àwọn èèyàn ò ṣe lójú ẹ̀ kó wá sáyìn sí alẹ́ wá ní ok ṣó ní kápá ó ní kápá ó lè kápá láti ṣe kò sí nǹkan kan tóbi lọ́dọ́ fẹ́ ṣe kó dẹ̀ ṣe kò ṣe a jẹ́ pé àdúrà yẹn dídí àdúrà jẹ wọlọ́ọ̀nì tó bá jẹ́ pé ohun tó ti ń bẹ lọ́run fún tí ò dé ní ọgbọ̀n ọdún sẹ́yìn ìgbà tó lọ bá ṣe àdúrà new year ni nǹkan òun wá tẹ̀ ẹ́ lọ́wọ́ kò tí ì sọ pé àdúrà new year ti tún náà o ohun tó ń túmọ̀ sí ni pé. ọlọ́run ọba ń tàn ẹ́ gbali tí a ó sì ká ẹ mọ́ ọlọ́dà kù májà wà náà tó tàn lọ sí ìyá ọlọ́run ní wọ́n ó ń ní lẹ́hùn iná tí ń dín mẹ́tì èmi á máa lọ àwọn kan lára mi mi púpọ̀ o ẹni tó ń fẹ́ a máa ṣẹ lọ́run a sì máa rí tó ń tọrọ ọkùnrin àwa balẹ̀ àwọn tó ń ti náà gan òní dáadáa tó wà torí pé ọlọ́run òwe tó lè ronú sí wàdà irú ẹ̀ lọ́run tún bá pèsè lílò òun ló fi ń bá pòkí mùsùlùmí tí ò ní kàkún pẹ́sì ló fi ń bá a lò ọlọ́run má fi rẹ̀ bá wà lò tó ohun tí mò ń sọ nìyí gbogbo ìbáàdà táà nẹ́bí ò bá ṣe tó sì ní apá láti ṣe ṣùgbọ́n púpọ̀ tí ò ṣe dídá àfàwọn kọ̀ọ̀kan tá a máa ń kóra ró láti pè ní dídá a kàn máa ń fẹ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pe àwọn èèyàn kúrò ń bẹ̀ ni pé má ṣe é rípa mẹ́bí ò ṣe é sílẹ̀ ló fà á ni pé a rí pé àwọn kọ̀ọ̀kan nú àwọn àfa eh, ẹnu wọn ò kò lórí pé ṣé bídà nìkan yẹn àbí bídà kan ẹ jẹun fún yín lákòókò nìkan ó tán pè ní rosary beads ṣe mọ́ rosary beads kí ni mùsùlùmí pè é ẹ̀sùnbà àwọn olóòtú rosary beads àhà kì í ṣàwọn òyìnbó èdè òyìnbó ni ṣùgbọ́n àwọn kọ́ ló bẹ̀rẹ̀ ìgbà kan wà táwọn òyìnbó England ló mọ Christianity náà ọ̀dọ̀ wọn kọ́ ló ti bẹ̀rẹ̀ ìgbà tí Christianity délẹ̀ Rome àwọn catholic ni wọ́n hun àwọn bíi owó ẹyọ yẹn jọ wọ́n fi ń ka glorification tí wọ́n ṣe ìyẹn ni wọ́n pè ní rosary bead roman catholicism ó ti dáyé ọjọ́ ti pẹ́ wọ́n ti ń lo rosary bead káwọn lẹ́bi tó wá jíṣẹ́ islam ṣé ẹ̀ gbọ́ mi yé anabi wa kọ́ wa bá ṣe máa ṣe zikr subhanallah alhamdulillah wàlá ilaha illallah wàláhu akbar tó fi jáde láyé ìka ló máa ń tà ẹ máa gbọ́ mi dáadáa o kì í ṣe pé kó mọ̀ fáwọn catholic máa ń lo rosary bíi téèyàn bá ń ka zikr kí ìbádà nàbí ìbádà kọ ìbádà ni ok ẹ jẹ́ ká wá lo principle ká kọ́ńtì ìbádà táà nàbí ò ṣe tí ò kọ́ wa pé ká ṣe wọn ò ṣe lójú ẹ̀ wá sáyìn ẹ́ ẹ́ ṣé ó ní kápá àbí kò ní kápá ó ní kápá tó bá fẹ́ kí wọ́n bá òun mú jọ ẹnìkan ló máa fẹ́ wá òkè tó bá mi sílẹ̀ kẹ̀sì ṣùgbọ́n kò ṣe é bá a ṣe ṣàlàyé ẹ̀ yìí a fẹ́ jọ pé a kò sí èméjì lórí ẹ̀ bídíà ní kéèyàn lo ẹ̀sùn bá ọ̀tẹ̀ mùsùlùmí. ìkan nù àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọn làǹdẹ́bí wọlé bá ó ń ṣe zikiri bó ṣe wá ń ṣe zikiri yẹn ó kó nǹkan bíi àwọn igi ìṣáná àbókùtà wẹ́wẹ́ ni wọ́n ti tó àwọn yẹn ó ń fi ṣe òǹkà yẹn wa jáde nígbà tó darí dé ó bá kó sì wà ní orí ẹ̀ ah, ó sì wà lẹ́nu kiri yìí tó bá jẹ́ mi nìyẹn lọ́pọ̀ èyí tó ń ṣe yìí màá ní subhanallah adada khalqihi wa zinata arshihi ẹ mọ àdúrà yẹn lókun yẹn tó bá jẹ́ mi nìyẹn nǹkan báyìí lèmi ò bá sọ ìyẹn wá fa kí ọ̀rọ̀ ẹ̀dùbà ó di táwọn afáǹfà lára wọn pé á nígbà tó rí tíyàwó ẹ̀yẹ ń ṣe é ó ní nǹkan tó dáa jù lọ ìkó ṣe báyìí kò sọ fún kókókó dànù àbí ìyẹn jẹ́ káwọn àpá kan sọ pé bó tiẹ̀ jẹ́ pé ká má lò dáa jù torí pé tá a bá lò ó tá a bá lo ìka tá a nàbí lò ìyẹn là nàbí mọ̀ ìkó dáa jù ló ṣe lò ó ìmọ́lẹ̀ yẹn orí ìka yẹn ni a máa láàmà gbà sínú sàárè tó nígbà tá a nàbí mọ̀ ìpé òkúta ṣe é ti kà á igi ìṣámáṣe ti kà á kò dẹ̀ lò ó ó tún wá ń sọ fún àwọn ẹ̀fẹ́ ah, nǹkan tó dáa jù lọ sọ gbólóhùn báyìí a jẹ́ pé èèyàn ti ń fi tó dáa sílẹ̀ wá lóhun tí ò dáa tó nìyẹn tó àwọn àfáà kan wọn ò lè kókó púpọ̀ jù lórí ọ̀rọ̀ tẹ̀sùbà àwọn kan sì ní ẹ̀kọ́ lànà jíjà sọ̀rọ̀ ní ìpìlẹ̀ àná so àwọn nǹkan tẹnu àwọn àfáà kò lé lórí pé jíjà yìí ká jìnnà sí pépépépé àwọn èyí tẹ́nu wọn ò kò lé lórí ẹni bá gbọ́n tó bá gbọ́n á mọ̀ pé èyí tó ní ládájú náà ní tànàbí bá ṣe òun sì ló máa ń sábà rọrùn wọ̀nùmá èyí tànàbí ṣe ló máa ń rọrùn tí n bá ń lọ mọ́ṣáláṣí kò ní ìdí pé kí n padà sílé kí mo gbà tó jẹ̀rù yìí mi torí pé eléyìí tànàbí lò níbi kíbi tí mo bá ń lọ ó bá mi lọ ni kò ní ìdí pé tí n bá wà níbì kan káwọn èèyàn ó mọ̀ wípé mùsùlùmí ni mí pẹ̀lú tẹ̀sùbá mi àwọn kan máa ń rò pé ìyẹn ló ṣe ní ìdíkan àwọn àlùfáà máa tún kọ́ inú mọ́tò àwọn àfáà ni èyí tí wọ́n ń ṣe yẹn ànábì náà lè ronú kan ó lè fi tẹ̀sùbá sọ́run ẹ̀ṣin ẹ̀ náà àbí ṣùgbọ́n kò ṣe é wọ́n ní àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àníṣẹ́ ká máa ṣe bí ìgbà tá à ń sọ wípé iṣẹ́ tó jẹ́ yẹn ibi tó jẹ́ mọ́ àwa tó ń fi díẹ̀ fún ni tó tá a bá pè ní bídà à ń sọ fún wa pé èyí tó dáa jùlọ òun ni ká máa ta ìta wa gbogbo ọlọ́run fún mi àtẹ̀yìn àgbọ́yé ẹ̀sìn ẹ̀ ọlọ́run máa ṣàì fún wa téèyàn bá gbẹ́sùn yé gbogbo nǹkan náà kọ́ ló máa yọ àákéjì èèyàn á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé làákàyà àwọn èèyàn táwọn kan tó dáa ju tí wọ́n ń ṣe lọ èyí tó bá wá dájú pé bíjà ní sẹ́nu àwọn afá kò lè ní alábàtà afá má ṣe mọ́ o tó ti yé wa náà pẹ̀lú àlàyé yìí pé tá a ti mọ kí ló ń jẹ́ súnà kí ló ń jẹ́ bídà àwa ń lọ síbi ìpìlẹ̀ àní tó bá jẹ́ sìn la fẹ́ ṣe gbogbo ẹ̀sìn tí wọ́n ń ṣe ṣáájú kánàbí òkú ayé tọ́lọ́wọ́n bá fagilé àfèyí tán mẹ́tì bá fi jíṣẹ́ fún wa. tí kì í bá wá ṣẹ̀sìn gbogbo ìṣe pátá lọ́lọ́wọ́n bá yọ̀ǹda ká ṣe àfèyí tá a bá rí ẹ̀rí pé ẹ má ṣe é. wọ́n bá ní kílẹ̀ rí ẹ̀. ẹ̀rí ẹ̀ ni pé ọlọ́wọ́n bá ní ọ̀ma àtàkùn ọ̀rọ̀ sùúrù tó ṣòwò rẹ̀ gbogbo sáà mẹ́jọ bá kékeré yín lọ́wọ́ ẹgbà lọ́wọ́ ẹ̀ ó ní gbogbo á ní mẹ́nà àti kankan ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe ṣẹ̀sìn yín látara bí mo ṣe ṣe tẹ̀lé ló fi jẹ́ pé tá a bá gbọ́ kóun ṣe kì í sì ṣe pé àlàyé ọ̀rọ̀ ẹ lọ síbi pé ó dáa ká ṣe é kì í sì ṣe pé wọ́n ṣe lójú ẹ̀ á àwa máa kóra ró àní bẹ́ẹ̀ nìkan kan ṣe tó bá jẹ́ sìn ṣùgbọ́n tí kì í bá ṣẹ̀sìn ẹ̀rí ìyẹn ni pé ọlọ́run ní huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a ó lóun ọlọ́run ọba lòun torí ní dá gbogbo nǹkan tó wà lórí ilẹ̀ ayé tó bá jẹ́ torí yín lọ́wọ́ bá ṣe dá gbogbo nǹkan a jẹ́ pé ìpìlẹ̀ gbogbo nǹkan ni pé ó ṣẹ̀tọ́ fún yín láti jẹ ó ṣẹ̀tọ́ fún yín láti mu ó ṣẹ̀tọ́ fún yín láti lò gbogbo ìṣe tí kì í bá ti ṣe ẹ̀sìn ó ṣẹ̀tọ́ àyàfi pàtó àwọn èyí tẹ̀rí bá sọ pé ṣẹ̀rẹ́lẹ̀ yìí ẹ má dé díẹ̀ alhamdu ọtí ẹ má dé díẹ̀ gbogbo tí bá ti máa pa làákàyè àpò pọ̀ mọ́ ọtí náà ni kokéè ẹ ẹ kòló <laughs> igbó àtàwọn ọmọ ìyá ẹ̀ gbogbo nǹkan tí máa pa ọpọlọ kódà tó bá jó oògùn kọ́ kéèyàn mú pẹ̀lú àníyàn pé òun feel high ẹ̀yà kan náà ni wọ́n torí pé a ti rẹ́rìí àìjẹ́bẹ̀ ìpìlẹ̀ gbogbo nǹkan ni pé ó ṣẹ̀tọ́ tó ti ń bá ń jẹlá fún ẹnìkan bá ní ṣàmẹ́bìjẹlá fún mẹ́rin ẹ̀wà màá ní àẹ̀sìn òye ibi tí wọ́n ti ní bùkátà mẹ́rin ẹ̀wà ibi ìbádà ni rákùn sí ẹ̀ clear ṣùgbọ́n tí kìí ṣe ìbádà ẹ̀rí wo ló ní ká má ṣe é làwọn bẹ̀rẹ̀ ṣe ń bá wọ Kampala ẹgbẹ́ bí ọmọ ẹ̀dá ẹnì kan wá ní sáà nàbí wọ Kampala ni wọ́n á ní kò ní ìdí sáà nàbí wọ Kampala bí nǹkan lílò ní ọlọ́run lóhùn torí ọmọ àtẹ́bí adámadá gbogbo nǹkan so ẹ̀rí tó ní àyàfi Kampala ọ̀dọ́ máa mú wa gbogbo dábàá gbogbo ẹranko jíjẹ ní ṣùgbọ́n ọlọ́run ní òkú ń bété má jẹ́ exception nìyẹn àbí ó ní àwọn ẹranko tó bá ní eyín ọ̀gàn eh, ṣé ń sílọ̀ fẹ́lẹ̀ ń pè é tó léyín ọ̀gàn àwọn ẹyẹ tó máa ń dẹ̀gbẹ́ exceptions nìyẹn tá a bá ti yọ except except except rule gbogbo èyí tọ́lọ́mù bá ti dákẹ́ nípa ẹ̀ tẹ́nìkan bá dé tó bá ní ẹranko kan wà irú ẹ̀rí bá kan etí ẹ̀rí bá kan ojú ẹ̀rí bá kan ṣáálẹ̀ jẹ́ àfà tá a bá ti wo àwọn èyí tọ́lọ́run ní kẹ́ ẹ má jẹ tí ò bá ti sínú líìsì yẹn tòun ti pé mi ò mẹ́ranko yẹn kí ló máa jẹ́ ìdáhùn mi go ahead láti gbọ́ píríncípù yẹn yé tó gbogbo ìṣe pátá tá a bá ti tí kì í bá ti ni mo ń sọ yìí o tá a bá ti rẹ́rìí sọ pé a lè ṣe é ó jẹ́ halal gbogbo ẹ̀sìn pátá tá a bá ti rẹ́rìí pé wọ́n ṣe é ó jẹ́ haram téèyàn bá ṣe é kò ní gbalada ó tiẹ̀ wá mọ ní pé kò ní gbalada ni kò bá má dáa ànábi ni tó bá dijọ́ àjíǹde bóun bá ti jí báyìí òun á máa sáré lọ síbi alkawusar iná àkọ́ iná tẹ̀lẹ́tẹ̀wọ́tà ẹ wo bóun bẹ́ ṣe ń jẹ gbogbo wa yìí ẹ wá condensed milk sínú omi tútù wọ́n gbé sínú fridge fún wa pé òun ni ká fi sínú a máa gbẹ̀ǹgbẹ́ pé káàgó méje bá sínú báyìí ká ti kọ́ọ̀fù yẹn ni àbí tá a bá jáde nù sàrẹ́ ìlú àti ìdè ànágbé ní gbogbo apátálù ìgbà máa bẹ̀rẹ̀ òun gbé alùpùpù kò jẹ́ pé táyé o ó láwọn tó máa jáde nù sàárè òun ni wọ́n máa wá sí ní tọ́bajẹ́ onígbàgbọ́ òdòdó tí wọ́n wà lórí súnà wọ́n á máa wá bọ̀lá mẹ́bí wa ó lóun á máa sọ pé ẹ máa bọ̀ alkawfer kọ́lọ́wọ́n bá ṣèlérí ẹ̀ fóun ìjúlówó ẹ̀ máa bọ̀ òun á máa wá rẹ wá lóun pẹ̀ òun á máa kú kálukú òun á máa mú ó láwọn kan náà máa sáré bọ̀ ọlọ́run wa wá ní káwọn ẹ̀dá kan ó máa sọ fún ọ pé ẹ lé wọn padà òun á máa wá jìyà nù pé ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ àwọn tèmi wọn rárá wọn ẹ ṣe kí ẹ innaka la tadri ma baddalu ba'da ó mọ tí wọ́n yí padà nú ẹ̀sìn lẹ́yìn tó lọ tán ó mọ ìsọkúsọ tí wọ́n ń sọ lórúkọ pé ìsìláàmù làwọn ń ṣe tí wọ́n fi ń ṣe àwọn èèyàn lọ́nà tó sì dá wọn lójú pàǹdẹ́bí òṣìṣẹ́ wọ̀nyẹn tó à ń bẹ̀ wá torí ọlọ́run àwọn tó dájú pàmẹ́jì ṣe ẹni tó lóun lókun ẹ̀ ìdùnnú wa kò lè ṣe tán ní twenty four hours tá a bá lọ kẹ́kọ̀ọ́ bá mẹ́bí ṣe ń lo twenty four hours lẹ́yìn tó bá kírun rákàtí olùfẹ́jì á kírun àsùbá tó bá kí àsùbá tán òun ò ń dìde ó sáré bẹ́ẹ̀ dìde á jókòó pa á kírun ṣùrùk àbí fóòrùn bá ta aṣọ́padà wá aṣètò láti lọ ha àbí táìlà bá ń tó bọ̀ akíraka mẹ́rin kó tó kí àìlà tó bá kíjọ mọ́ àìlà tán aṣọ́kíraka méjì àlásàrì akìníjọmọ́ ó bá ṣe ń kí àlásàrì tán gbàrà ó máa ń kíraka méjì kò kọ́mọ̀ ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn mọ́gírì akìníjọmọ́ ayọ̀náfílà tó tẹ̀lé mọ́gírì tó bá kí ìṣá ìtàn ó tún máa yan rákà méjì tó bá fẹ̀gbẹ́ lélẹ̀ tó sùn díẹ̀ á yí á òru twenty four hours ìrun nìkan ni mo sọ yẹn o àti ìṣọ̀kan mi o tó bá gbọ́ pé kan náà sàhábà ń ṣàárẹ̀ alọ̀bẹ̀wò ẹni tó ní ìdàrùn ṣe á bá wákàtí ló máa ràn lọ́wọ́ gbogbo problem fún mà á bá sọ̀rọ̀ àwọn tó jẹ́ súnà súnà súnà tó máa ń ṣe ní twenty four hours ẹnìkan bá kú a sọ fún yín pé ẹ jẹ́ ká lọ bẹ̀ àwa tá a bá jọ péjú kírun sí lára àtúbadé tẹ́ òkè ńláńlá méjì lẹ̀sán tọ́lọ́run fi san alẹ́sàn á ṣe wọ́n lójú kòkòrò káwọn jọ kírun sí lára káwọn tún sí lọ títẹ́ wọ́n á tẹ́nìkan tó máa kú tí wọ́n ní fẹ́ káàmọ́ bí wọ́n bẹ́ẹ̀ ẹni tó fẹ́ ṣe wọ̀ ní máa máréjì ó fẹ́ kàn lẹ́bí wà bẹ́ẹ̀ ẹ wo imagine àwọn súnà súnà súnà tó ń ṣe twenty four hours wọ̀lọ́ọ̀nì ẹni tó ní òun ò ṣiṣẹ́ mọ́ owó tóun rí láyé ti tóun ìbáàdà lòun fẹ́ jókòó tì tó bá fẹ́ ṣe gbogbo ìtàn lẹ́bí ṣe á rẹ̀ ẹ́ wọ́n fẹ́ ká try o mi ò sọ ń sọ pé ẹ má ṣe súnmọ́ torí pé ọ̀lẹ́ ní ẹ lè ṣe ohun tí mo kọ́kọ́ ní ẹ pé ẹni ló mọ̀ fẹ́ fẹ́ ṣe bídí àfẹ́ pé àwọn súnmọ́ tó dájú nìkan ló fẹ́ máa ṣe kò lè rí ṣe náà sẹ́ni tó wá lọ owó bí tó jáde bí mélòó sílẹ̀ tí ò rí gbé sókè kí ló yẹ kó ṣe òmùgọ̀ wá kó sínú igbó tí wọ́n ń dákun bẹ́ẹ̀ làpèjúwe tó jẹ́ pé kò tí ì ṣe tó jẹ́ súnmọ́ débì kan ó wá ń wa bíbí àmọ́yá èyí tó dájú pé àìṣe láì gbaládẹ ó tí ì ṣe débì kan mélòó nù wa ló lè fọwọ́ sọ̀rọ̀ pé all five prayers of the day ló máa ń kíjọmọ ẹni tó bá dá lójú nù wa èmi láǹfààní ẹ̀ torí pé ní mọ́ṣáláṣí ni mò ń gbé èmi náà bá gbé ní mọ́ṣáláṣí ni má rọrùn àbílẹ̀ ẹ̀kọ́ ni àwọn kéèyàn wá ní ah, òun bá ọlọ́run bá dá má jẹun ètò òun máa fi jáde láyé oníṣáyà àdíṣẹ́ ẹ̀wò ni òun ò ní ní ìgbọ̀mọ́ ẹ̀rọ kankan ẹ wo bẹ́ẹ̀ yẹn ṣe máa jẹ́ ní iyì tó lójú ọlọ́run àti rí yẹn ṣe là wọn. ká má wàá sọ àwọn náfìlà ọlọ́kan òjọ̀ kan sọ láti tẹ̀ bí ẹ̀ ẹnìkan bí wá lérè nípa ẹ̀níjọ́ tí ànábì ní tó bá ṣe é ṣe fún ẹ ìdájú pé o kí lẹ́ẹ̀kan lójúmọ́ tó o bá lè kí lẹ́ẹ̀kan lójúmọ́ kí lẹ́ẹ̀kan lọ́fẹ̀ẹ́ lẹ́ẹ̀kan lọ́fẹ̀ẹ́ ò bá rẹ̀ lọ́rùn tú lẹ́ẹ̀kan lóṣù àbẹ́ ẹ̀kan lọ́dún kó o bá wá yọ̀ lẹ́ka àríwọ̀ ẹ̀rí kí lẹ́ẹ̀kan ní ìgbésí ayé ẹ̀ ẹ̀dùn tí ò tẹ̀ gbọ́ rí. ṣé ń gbà táwọn iṣẹ́ tó dájú wà ńlẹ̀ káàkiri ìríṣẹ́ débi kan fẹ́ ká máa wá bídé àkiri wọ́n wá ń sọ fún wa wípé iṣẹ́ yìí o wọ́n ní ànábì ò ṣe é kò sẹ́rìí fún ọkàn yín wá balẹ̀ kò sẹ́rìí fún àníyàn bá tún ṣe dáa àníyàn nìkan kọ́ ní iṣẹ́ ní èdè tó tó jẹ́ àtẹ́wọ́gbà fọlọ́run o àníyàn gbọ́dọ̀ dá ó sì gbọ́dọ̀ wà níbàámu sí ìtàn ìtọ́jú wa fi jíṣẹ́ àìjẹ́ bẹ́ẹ̀ àwọn ẹlẹ́bọ náà wọ́n ní táwọn ń sìn yẹn àníyàn àwọn pẹ̀lú ẹ̀ ni pé àwọn ń sìn kó lè máa múṣẹ́ àwọn jẹ́ fọlọ́run ọba ni àníyàn wọn náà dá wọ́n mọ̀ pé èrè táwọn ọmọ kalẹ̀ yẹn kọ́ lọ́dọ̀ọ̀hún ṣùgbọ́n àwọn ń forí balẹ̀ fún kó lè máa jíṣẹ́ àwọn fọ́dọ̀hún pé ẹrú rẹ báyìí báyìí ó ronú fún ẹ pé wọ́n ló dáhùn tó ń ṣiṣẹ́ ọlọ́run kọ fún wọn lọ́wọ́ tó gbogbo bẹ̀yìn torí tọ́lọ́wọ́n ọba aṣẹ ń wọnú àlàyé ọ̀rọ̀ àáfàá yìí wípé àwọn èèyàn ò ní ṣe dídí àkan àfi kó jẹ́ pé wọ́n ti fi tó jẹ́ déédéẹ̀ nínú súnà wọ́n ti fi sílẹ̀ lágbára ọlọ́run àá máa túbọ̀ rí ìfọ́síwẹ́wẹ́ ẹ̀ mo gbà lérò pé ká lè ní question dáadáa lórí tọ́pìkì yìí mi ò ní sọ̀rọ̀ ju ìgbà forty minutes mo fi sọ yìí lọ kálánfààní àti béèrè question a máa continue láti bí tó bá di ọ̀la mo ní kéde kékeré kan fún wa àwọn ìjókòó tá à ń ṣe yìí ẹ rí i pé mo máa ń care ẹ láì ẹni tí ò bá fẹ́ gbàgbé àwọn pọ́ìntì yẹn tó fẹ́ kó ṣe òun láǹfààní yálà pé kóun rí ìbáyìí àwọn topic ẹ̀tọ́rí jọ́mi ni you have two choices ìkan náà ẹni pé kó lọ sí Facebook kẹ lọ wo orúkọ mi Murtala Alade Adédòkun everyday mo máa ń post ẹ̀ tábà ti ṣe alternatively fẹ́mi ẹ bá ní WhatsApp number ẹ̀ a ti ṣe kí ni máa ń pè é um, PR code WhatsApp group tí a máa ń fi àwọn lectures mọ́ṣáláṣí wa yìí sí tẹ bá ti snap ẹ ẹni yẹn máa ó máa wà added mọ́ WhatsApp group yẹn so audio gbogbo àwọn lectures a máa ń ṣe bí ó máa ń wà bẹ́ẹ̀ èèyàn lè tún gbọ́ ó lè ṣí àyẹ̀ afẹ́ ká máa di àwọn nǹkan tá a bá ń gbọ́ ó lè máa ṣe wá láǹfààní èèyàn máa ń gbàgbé yìí jẹ́ pé ọ̀tọ̀ ní bó máa ṣe rò pé òun gbọ́ ọ tó bá lọ fún gbọ́n láyé sáà rárá ẹ̀kọ́ ni wọ́n ti sọ so either this or uh, Facebook so ìkéde ta ní fún ọ̀gbìn bẹ́ẹ̀ lọ afẹ́fún aláǹfààní àti ìbéèrè questions right um, brother Mufti make yourself number one and uh, take four other questions <clears throat> Mufti take four questions. Oh, gbọ́ mi yín give numbers to four other persons. Number five. Emma Binu, what do you là fáwọn o. Alaykum salam. Ó ti pé márùn-ún. Àti tọ́nà bá Number one, ọ̀yà mú kàṣẹ́. Bísí nígbà fún عليكم السلام ورحمة الله وبركاته آمين يا رب آمين لكن يا سندادا كم وقت تسافر يشي بيري نعم Thank you wọ́n ní sọ̀látù tẹ̀sí ẹ̀ táwọn gbọ́ pé ó ju ọ̀nà kan lọ táwọn nẹ́bí gbà ṣe é àwọn fẹ́ kí n ṣàlàyé èyí tó wà authentic èyí tó wà authentic kí mo mọ̀ kí bàbá wa Sheikh Nasiruddin Al-Albani mo sọ pé kó authenticate hadith ẹ̀ kó lọ báyìí ó ní ìrun rákà mẹ́rin ṣẹ́gbọ́ téèyàn bá kábàrà tó ké fatiha tó ké súra tán àwa ní subhanallah alhamdulillah wàlá ilaha illallah wallahu akbar fifteen times ẹ máa kọ́ lò ó lọ sí rúkú لا يتباشي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم حاطشي سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر 10 times أقول لك مرفوع سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر 10 times على في سجود سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أتماشي سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر 10 times أجبري سوكي بسجود ربي اغفر لي وارحمني وعافني واهدني وارزقني سبحان الله والحمد لله ولا إله إلا الله Allahu akbar ten times a padà sí sùjú lọ́lẹ́ kejì ṣe ń fọ́lò subhana rabbiyal a'la subhana rabbiyal a'la subhana rabbiyal a'la subhanallah alhamdulillah wala ilaha illallah wallahu akbar ten times rákà kan ti pé nìyẹn àwa jìbì sókè fún rákà kejì á kí rákà kejì bó ṣe kí àkọ́kọ́ ìyàtọ̀ kan ní pé níbi ìtàkọ́kọ́ yẹn lẹ́yìn tẹ̀síbíra lákọ̀ọ́kọ́ a ṣe subhanallah yẹn lẹ́ẹ̀mẹ́lò fifteen times gbogbo yòókù ten ten ni rákà kínní ìkejì ìkẹta ìkẹrin asálámọ̀ ìdúgbò ẹ̀nà lọ very simple ohun tó pàtàkì ẹgbọ́n sáà lẹ́bi sọ̀ ń pẹ̀ ó ní kò sí ẹ̀ṣẹ̀ kan àmọ́ ọmọ ṣe ní o apàìmọ̀ṣe ni o ayé ọ̀ṣẹ́ ń kọ̀rọ̀ ni o aṣe ní gbangba ni o fóun ò nírètí pé téèyàn bá ti yí kàn padà kúrò ńbẹ̀ májẹ̀mú nìyẹn o kì í ṣe péèyàn ṣì wà lórí ẹ̀ṣẹ̀ yẹn ó dẹ̀sì láníyàn pé òun sì fẹ́ ṣe é rárá ó ti yí kàn padà kúrò ńbẹ̀ ṣe pé èèyàn máa ń pinnu fóun ò dẹ́ṣẹ̀ mọ́ ọ̀tẹ̀rù á sì máa bà pé sọ́lọ́n ti ha èyí tí mo ti ṣe tẹ́lẹ̀ tó ti há dànù ànábì ti wá lọ́kàn pé tó o bá kí sọ̀rọ̀ àti tẹ̀sí díẹ̀ pẹ̀lú òwò ọlọ́run àtẹ̀yí tó mọ̀ọ́mọ̀ ṣe àtẹ̀yí tó fa ìmọ̀ ṣe àtẹ̀yí tó ojú ṣe ń kọ̀rọ̀ àtẹ̀yí tó ṣe ń gbangba lẹ́yìn tó ti pinnu pé ìwọ ọlọ́run kò sì bẹ dámájẹ̀ fún ò débẹ̀ wọ́n ó lóun nírètí pé ọlọ́run á há fún wa. tó yé wa alhamdulilayi question number two náà aleykum salaam ló má jẹ dáadáa wọn lè kọ. èèyàn tó ń gbàwẹ̀ lọ́wọ́ tó ń dáná tó lè tọ́ oúnjẹ wò bẹ́ẹ̀ ìgbàláàyè wà ẹni tó ń dáná fún aláwẹ̀ àbò ń dáná fún rẹ̀ kó tọ̀ wò ahọ́n nìyẹn fi máa dùn oúnjẹ àbí àní jẹ́ kó kọjá sí ọ̀nà ọ̀fun kó bá ti tọ̀ wò kó tú dànù òbí bẹ́ẹ̀ lọ àwẹ̀ òjá tó kílíà ọ̀gbọ́n láti jẹ́ pé nìyẹn ló ń dáná ni o kì ṣe pé ìyàwó wa ń dáná àwa ní àjìá báwo lọ bẹ̀rẹ̀ ṣe rí jẹ́ rárá tó kílíà. Question number three. Dúró tì wọ́n, dúró tì wọ́n, bó bá gba máìkì yẹn tó bá ṣe tán. Aleykum salaam wa rahmatulah. Number three. Àmì àgbẹ̀ náà. Àmì àmì àmì. Náà. Náà. Ẹnìkan bí mi ní question yìí ní àná wípé ṣé tàbá ti fi aṣáájú tán násìlà kan sọ pé bèlà lọ sí yíyan gan kóun máa ń yàn yẹn pé òun ò ṣàlù alárí kóun má ti yan násìlà rákàbí adẹ̀tí kí aṣáájú tán mọ́kànlá dẹ̀ la máa ń fi àbí àwa dẹ̀ sọ pé wọ́n ní ànábì kì í sábà fi ju rákà mọ́kànlá lọ ẹni tó wá lọ ṣàlù alálẹ́ ìgbà yẹn ṣé tó bá fẹ́ kí special násìlà yẹn tó lè fi kún un mo wá ní màá lọ́ra dáhùn question yẹn irú ẹ̀ náà ní nǹkan tẹ́yìn náà béèrè wípé pé èèyàn kí aṣáájú tán ó wá lóun fẹ́ kí sọ̀rọ̀ àti tẹ̀síbí ẹ̀ àbí ọmọ ìyá wa tó béèrè ó láwọn àfáà kan sọ wípé irú òru iye kí èèyàn bá lè gbé mi èmi náà dẹ̀ mọ̀ fún àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ àwọn àfáà kan dẹ̀ ní òun ti pé àlẹ́bí ní irun òru mọ́tímá mọ́tímá méjì méjì ni ó ní ṣùgbọ́n tẹ́nìkan mọ́ ẹ bá wá fáyà pé àlùfájẹ̀ ń lọ yọ ẹ́ àbí táwọn yìí bá fáyà pé àlùfájẹ̀ ń lọ yọ á wá kí ẹyọ kan tí a jẹ wọ́tẹ̀ ohun tó sọ fún mi pé méjì méjì ni tẹ́ ẹ ti gbọ́ yé pé ẹni nọ́mbà ọ̀ méjì méjì òun náà nìyàwó ẹ̀ wá ń sọ wípé àti nínú àwẹ̀ àti káàwé ó tó dé òun kí ju mọ́kànlá lọ ṣé ń gbọ́ mi dáadáa so tẹ́nu mi ò bá gbà á láti sọ pé ẹ má kì í ju mọ́kànlá lọ ẹnu mi gbà yí pé ó mọ ní mọ́kànlá yẹn òun lójú ọ̀sán nẹ́bì àbí ìyẹn ò correct ìyẹn lèmi máa ń gbìyànjú láti ṣe so ìbéèrè yìí mo fi kún ti àbọ̀ awọ́ẹ̀lì mo sọ pé màá fẹ́ lọ́ra dáhùn màá tún túbọ̀ ṣe research kí n mọ táwọn àbá sọ lórí ẹ̀ èyí tó dẹ̀ fi ni lọ́kàn balẹ̀ kò sí tó dáhùn tí mo jẹ́ ní dáhùn question ẹ gbọ́ so for now ẹ gbìyànjú kí n ò ní kójọ tànàbì kó mọ ní mọ́kànlá ẹ wá gbọ́dọ̀ àdàkọ tó wà ń bẹ̀ ó lẹ́nikẹ́ni tó bá bá ìmáàmù ẹ̀ kí sàráwì tó wá dúró tí ìmáàmù yẹn ti kí wítìrì láti rẹ́ta ó ní wọ́n á kọ àkọsílẹ̀ fún ikú ti gbogbo òru yẹn ó fi yan náfìlà so náfìlà sẹ́yìn gbẹ̀ǹgbẹ́ pẹrẹsẹ yàn yẹn it has been taken care of tẹ́lẹ̀ bá jí lẹ́yìn tí mo ti kí mọ́kànlá yẹn mo máa ń ṣe tìláwà mi ò fi yan náfìlà mi mọ́ torí mi ò bẹ́ẹ̀ ti nọ́mbà tá a sọ yìí pé àkọọ́lẹ̀ lánàá mi máa ń ṣe but àwọn àfáà mi ni wọ́n lè fi kún un that's number three àbí number four táìmù sọláàtì tẹsíbíyè anytime tí náfìlà ò ṣe wọ anytime tí náfìlà ò ṣe wọ tó yé àtọ̀sán àtòru kò sí gbàtà àdìṣe question number four. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. àmín wa. Tí nínú àwọn ọ̀sẹ̀ wa ó bẹ́ẹ̀ ṣe ìlú káyì pé àwọn ọ̀rẹ́ tó mú wá mú àṣọ sí kíkọ́ aṣọ bẹ́ẹ̀ ní káyì ká àìsàn àìwọ̀. ẹ jẹ́ ká lo nǹkan tá a bá síta kọ́lé mi wò a sọ pé tí nǹkan bá jẹ́ ìbáàdà a fẹ́ rí tó sọ pé a lè ṣe a tó lè ṣe àbí tí kì í bá ṣe ìbáàdà a fẹ́ rí pé ànábì àbọ́lọ́run yẹ má ṣe àbí now kí ni ìdáhùn yìí sí question yìí kìí ṣe ìbádà àbí nígbà tí kìí ti ṣe ìbádà ó jẹ́ tọ́ fẹ́ni tó bá fẹ́ ṣe é nǹkan tó wá kù ní pé nínú nǹkan tó jẹ́ tọ́ láti ṣe àwọn kan wà ó lè má dáa láti ṣe torí ìdí mi kìí ṣe torí kó jẹ́ haram kẹ́ǹgbọ́n mi kí ni ìdí yẹn aṣọ ẹbí fẹ́ni tó bá lówó ẹ̀ kìí ṣe haram but a rí i pé nílẹ̀ wa ó máa ń sábà fáwọn èèyàn sí gbèsè àgàgà àwọn obìnrin wọn á nígbà tí abọ́sẹ̀ wọn bá má ṣọ òun òun má ṣọ ń sìn wọn bóun rà á ẹ̀yin ò ń gbọ́ tí wọ́n á sọ yìí ó túmọ̀ sí pé ẹlòmíì raṣọ yẹn kì í ṣe kó yíyì fún ó fẹ́ rà ń kó má dì sọnù ni wọ́n á tún máa bọ́ ẹni tó má sọ pé aṣọ ìlú mú gan èlé ló sì gbà lọ́wọ́ àwọn ẹ̀ kí ń gbọ́ gbogbo ẹni máa ń bọ̀ wọ́n láwọn bá ara ṣọ àwọn bẹ̀ lọ òdí ẹ̀ kí ló há wọn ṣẹ́rìkọ́nà tí ń dé Islam wọ́n láyẹ̀sìn ìrọ̀rùn ni tó bá jáṣọ tí mo ti lò for the past three years ni mo wọ̀ tí mo dẹ̀ rí pé ah ó fi mí lọ́kàn balẹ̀ tí n bá dóde ẹ tó o bá fẹ́ tó wọlú aṣọ bẹ́ẹ̀ lé mi padà bọ̀ tó bá rọ̀ mí lọ́rùn lọ́sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lèmi náà fẹ́ ra aṣọ ó wá bọ́ sí táìmù kí wọn náà polówó pé o má sọ báyìí fún jẹ mo lè rà á èmi ò rà ń rà pé tèmi náà bá ti wá lóde dandan ní kó o bá mi ra aṣọ nǹkan táyé sọdá nìyẹn tó ta bá ní á ẹjẹ ká pàtì kì í ṣe torí tó jẹ haram tó ráwọn nǹkan tó so náà ni ó ń bọkùnrin ló ń gbóbìnrin náà wí àwọn àǹtí wa kan kọ́bọ̀dù wọn kú fáṣọ ni torí pé gbogbo àwọn ọ̀rẹ́ ni wọ́n fẹ́ bá máṣọ wọn ò wá lo aṣọ yẹn débì kan wọ́n kàn àwọn ohun jọ sínú kọ́bọ̀dù ìlú ìtún ò ní wọn á tún kàn wọn sí next week tí ò bá rà á sọrun ni á súnyàn di onínàá pa nítorí pé kò fẹ́ ṣe ìyá alágbájá àwọn ìdí tí mo ṣe fẹ́ ká jìnnà sí mo sọ fún yín o kì í ṣe torí pé ọlọ́run sọ pé haram ni àbá nàbì sọ pé haram ni nǹkan tá à ń sọ fún nìyẹn so ẹni tó bá rọ̀ lọ́rùn tó dẹ̀ di pé àwọn kan ta sọ sílẹ̀ yìí kò báyìí tó ń fẹ́ rà wí no problem ṣẹgbọ́ ẹlòmíì ọlọ́run tẹ débi pé tó bá ń ra aṣọ kan lójúmọ́ kọ̀ọ̀kan kò mà lá tírú ẹ̀ bá ń rà á kó wọlé kan kó wọ aláìní kó bọ́ sí lọ́rùn sàrà ló ṣe mi ò ní láì sí so mi ò ní sọ pé n tó béèrè ló bá irú ẹni yẹn mo rò pé clear alhamdulilah ṣé last question yẹn number five. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. a ti gbàgbé ìkọta ní ká máa ṣe o àmúrúkọ àwọn tó ń béèrè questions ló bá a ní lẹ́yìn tá a bá sorúkọ wa ẹni tó bá wù káwọn èèyàn mọ nǹkan tó wù ṣe ní business kó fi àǹfààní yẹn kó fi business ẹ̀ mọ̀ wá ẹ̀gbọ́n bísí láìka. Alhamdulillah. الحمد لله الحمد لله عليكم السلام Thank you.

a ní sọ pé a lè dìkọ́rẹ́ ìjẹ ká pé mọ̀kúrú ni torí pé tírú ìṣe yẹn bá gbalẹ̀ á fáwọn èèyàn bá dánwò ìwé sọ́ńdọ̀rọ̀ tó ti yé ìtò rọrùn làwọn fún wa pọ̀ wá nǹkan tó ní jẹ́ kó ní aṣọ mùsùlùmí máa ń ní ìtìlẹ̀ tẹ bá rí wọ́n máa ń fi ìdọ̀tí bú àwọn àbá àwọn èèyàn ṣàfà súnà ẹ̀yàn tó ní ìlànàbì ó dẹ̀ sọ fún wa wípé ká máa ní ẹ́ téèyàn ò bá ní ju aṣọ mẹ́ta lọ ó ní all the time kò sóde táṣọ yẹn wò wọ̀ mo rántí broadcaster kan mi rántí orúkọ lédè yẹn ni ó ń ròyìn event kan tó ń lọ tó humble o táwọn èèyàn bá ń lọ sí social gathering wọ́n máa ń fẹ́ àfíà bí gàdàgbé à àbí ó lóun wá débẹ̀ òun wá pàdé Dangote ó wọ jàgbàgbé àti sípà wàlúwà ní mọ́kà fún rẹ̀ wíwẹ́ lómìn náà ká àkàtú sọ yìí on Facebook lédi yẹn ní ìrántí orúkọ ẹ̀ interview ló ń brand ó lóun ó nígbà tí wọ́n ní Dangote ń bọ̀ òun wà yíjà pé kóun lè jẹ ó kàn wọ simple jàlàbíà àti pampanda bó ṣe wá sínkù tó yẹn all i want be so ṣe rí èèyàn substance lèèyàn kì í ṣaṣọ tó wọ̀ ẹni tó bá mc ló máa ní ìdáṣọ ńlá láti ṣọ̀rọ̀ ẹni yìí ẹ kó sọ̀rọ̀ everybody want to listen to him téèyàn bá ní substance díẹ̀ ló kù tó máa dress but tí ò bá sí nǹkan kan nú ìta yẹn ló ń gbé e ló fi jẹ́ pé ẹ ráwọn àwọn tá à ń sọ yìí depression tó máa ń lé àwọn tó máa ń bá àwọn èèyàn tẹyan rìn oríṣiríṣi yẹn wọ́n máa ń lé káwọn lè wọṣọ ńlá to appear important fáwọn tó ń bọ̀ wá gbé báyìí lẹ́wọ̀n káwọn àfa súnmọ́nà kì í ṣèwọ̀ kó wọṣọ ńlá tó bá lówó ẹ̀rọ ẹ má ṣe wípé tó ti yé ṣùgbọ́n substance la máa ń dù ju embellishment lọ bọ́tẹ́lẹ́ bá lówó ẹ̀rọ ìṣàkárà.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 ká má rò kí wọ́n máa bára wọn jà sí wọn ní rárá àwọn tí òró ń jẹ wọn ni wọ́n mú sùúrù àwa gan ń bẹ lọ́run pé ká tún léèyàn fún wa lọ́wọ́ àwọn tí wọ́n gbé léyìí sílẹ̀ èèyàn bíi tiwa náà ni wọ́n àtúrẹ́ tó ní kí lóun lè fi àfin fún ẹnìkan ní kó máa sọ báyìí fi ọwọ́ ta ká bá fẹ́ lómi fún wọn nígbà tí àfin fún wọn kọ́ lè máa hàn ó mú wa wọ̀lá ìpínlẹ̀ pé oúnjẹ yẹn á bá ẹni tó wà ní títì lọ́hùn-ún pé bí tẹ́ bá gbọ́ fóúnjẹ ti tán ẹ̀dá fún ẹ máa ṣù ọ̀rẹ́ sáńdì pẹ̀lú wa bẹ́ ṣe ń ṣe iná là ń fẹ́ àtàwọn àtẹ̀yìn ọlọ́mọdún aládẹ́ ọ̀hún ẹni tí ò bá bá rẹ̀ nípa púpẹ́ dé àwọn tó wà lẹ́yìn wọn máa ń sábọn ní gbogbo ṣẹgbọ́ ọlọ́àgbà ní bàdà fún gbogbo wa subhanahu wa ta'ala alhamdi ẹ wà organize táwọn kan bá ti ń pín nǹkan kan kó tó tán kẹsì lọ gbé àná lọ́wọ́ wá déètì ló ló pín yìí ẹ títọwọ́ ẹ̀ tó tàn wọ́n lọ bù mí wá ẹ̀hẹ́n ẹ wà dúró dúró dúró dúró ok ó lè pé dúró dúró. kí n confam. ó ti tó dáàpẹ́. Thank you.